الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين كتب السعادة لعباده المؤمنين بين في كتابه المفصل أسباب السعادة في ثلاثة الدور في الدنيا وفي البرزة وفي الآخرة والصلاة والسلام على أسعد خلق الله نبينا محمد صلى الله عليه وسلم سيد السعداء صلى الله عليه وعلى آله وصحبه أجمعين معاشر الإخوة نلتقي معكم في هذا الشهر في هذا المسجد مركز حنظلة الإسلامي لمناسبة المحاضرة الشهرية التي يأتي دورها في هذا المكان نسأل الله جل وعز السعادة في الدارين والبركة في الأمور والعون والمدد في نيل أسباب السعادة في هذه الدار وفي الدار الأبدية إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أكي أيما ياوا ní àyè tí a wà yìí níbi tí ìdánilẹ́kọ̀ọ́ olóṣooṣù مركز حنظلة الإسلامي أبيولوا كما سبا وباركة أيي kọba wa baraka ìgbìyànjú àwọn elétò kó sì gba gbogbo ìgbìyànjú yìí ní ìjọsìn àti àfàwà Abu Mazida àti gbogbo àwọn ọmọ ìyá wa lábẹ́ kíkí tó ti ṣíwájú kí àwọn dókítà wa àwọn àfa wa ní ẹgbẹ́ mi méjèèjì. ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀ lóṣù yìí òun náà ni asbabu asaada okùnfà oríire fìdúníà wal akhira láyé bí àti lálkìyàmà àkòrí àkòrí ńláńlá tí gbogbo oníkálukú gbogbo ẹ̀dá ní wà káàkiri gbogbo ẹ̀dá ní wà oríire káàkiri ó pọ̀ nínú àdúrà ó pọ̀ nínú ìjẹran ìjẹran àwọn èèyàn ó sì pọ̀ nínú àdúrà àwọn sọ pé ọlọ́njẹ́ àsòrí rẹ̀ gbólóhùn yìí kọ́dà mìíràn bá wà níbi tí wọ́n ti ń ṣàdúrà èèyàn lè kẹsọ pé kò sí ojúmọ́ kan tí yóò ní gbọ́rọ̀ àdúrà yìí ọlọ́njẹ́ àsòrí rẹ̀ gbogbo èèyàn ní ṣe kọ́dà ní ti ń rìn lójú ọ̀nà bí tọ́mọ wa bí ẹlòmíì pé kí lóríire gan kí wọ́n pè lóríire tọ́mọ ní lágbájá wá sàlàyé tí ń jóríire kìí ṣe gbogbo yẹn lọ́mọ o amúnasá mọ̀ pé dáadáa ni Yorùbá bọ̀ wọ́n ní àpèmára là á pé sẹ̀mí dire ire òun náà tún nù asaada kọ́dà báwọn èèyàn bá kójọ síjòkó kan tí wọ́n fẹ́ dunra wọn nú àbíkójẹ́ tí wọ́n fi dèrú àdúrà náà ni wọ́n ní gbogbo olóríire tí máa bẹ láwùjọ yìí kó nawọ́ ẹ̀rí kẹ̀tíkẹ̀tì àwọn yóò ṣe kí ni wọ́n nawọ́ sókè. Okay àbí kan ní olóríire èèyàn lápè níjòkó yìí gbogbo olóríire tí máa ń bẹ níjòkó kọ́ wa fowó lẹ̀ kọ́dà kó kun tí èyí jẹun ọ̀nàfẹ́ ọlọ́mọ tèmi náà lólórí ibú kí ni ó ṣe <laughs> òun náà jáde kọ́mọ ní yóò sì yá pé ọlọ́mọ yóò ṣàgbà kó nítorí ìlú kankan àwọn dàkún yá mi àfàṣẹ ló dẹ̀ yá mi wọ́n ní káwa sanwó oríire àwọn èèyàn ń wá oríire pẹ̀lú gbogbo tí wọ́n ní ní kápá nígbìyànjú ládùá kọ́lẹ̀ lómi ń oríire yìí náà ni tí wàá ní jóríire kí sì ní ìrìn àjò ẹ̀dá bó ní orin téèyàn fi sóríire eléyìí nǹkan méjì òun ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ làwọn èèyàn sì gbọ́ yìí òun lọ́fà àwọn ìran èèyàn níbi ìwà oríire káàkiri oríṣiríṣi ni ẹlòmíì wọ́n máa ní kí ni oríire ó lè ní à wọ́n bá ní owó wọ́n bá ní owó láyé ó ti sóríire o ẹlòmíì ó sì rẹ́ ni olówó ọlọ́rọ̀ tó ní ah, a ẹmọ aláwọn olórí olóríire láwùjọ wa àwọn ni bẹ́ẹ̀ ni gbajúmọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́lá bẹ́ẹ̀ láláṣẹ bẹ́ẹ̀ lónípò ṣé bẹ́ẹ̀ lórí ìjóríire lélẹ́yìí àfàwa ni àwọn okùnfà oríire láyé àti lálùkìyàmà. La ó túmọ̀ sí wípé èèyàn gbọ́dọ̀ mọ oríire kọ́ mọ́tàǹpẹ̀ ní oríire kó tó lè mọ̀ wípé ta ló ní oríire àwọn wo lẹ́ni rí láyé àwọn wo sì lẹ́ni rí lálùkìyàmà gẹ́gẹ́ bí akòrí tọ́ba délé ìmọ̀ tán yóò wá máa kí ni àwọn okùnfà tí jẹ́ kéèyàn ṣoríire láyé àti lálùkìyàmà ọ̀dájú lókọ́ àwọn èèyàn ń ṣe wàhálà o wọ́n sì ń ṣe ìgbìyànjú láti ṣoríire láyé àti lálùkìyàmà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọ̀ma náà ní ọ̀ma ń tọ́ yẹ kó gbẹ́sẹ̀ lé kéèyàn fi ṣoríire ayé àti lálùkìyàmà ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ó ní tarjun najah walam tasluk masalikaha inna as-safinata la tajri ala al-yabis ọ̀fẹ́ là ọ̀fẹ́ soríire òsìnrin ojú ọ̀nà rẹ̀ ọ̀mọ́kùnfà téèyàn fi soríire dípò tó di okùnfà yẹn mú. à ah, kíyàn lọ mọ̀ o inna safinata la tajri ala al-yadi ọkọ̀ omi tẹ ń wò yẹn kò lè rìn lórí ọdàn níbo lọkọ̀ ojú omi ó ti rìn orí omi orí omi lọkọ̀ ojú omi ti rìn ajẹ́ wípé ẹni tó fẹ́ ṣoríire àfikọ́ mọ ọ̀nà àwọn nǹkan wo ló kùn fà làkórí ìfi jẹ́ asbabu sàáda kí làwọn okùnfà gan. bí ayé bá ṣú ẹlòmíì àbórí nira kan àbórí distrẹ́sì kan àbádánwò kan ó sì lè má jẹ bẹ́ẹ̀ tó ṣe pé ẹlòmíì ọmọ wa oríire ayé níbi ntọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ bẹ́ẹ̀ bá ní àtàásá bóyá lè ayé ṣù wọ́n máa kárọ̀ hàn láàkà kárọ̀ hàn mọ́lá àwọn èèyàn yóò nílé ayé ti ṣù òun ò rí ò gbádùn ayé yìí gbogbo ọ̀nà táwọn èèyàn gbà òun sáré òun rìn òun rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ọ̀bọ́ sí òun yára rìn bákan náà ni wọ́n tún ní ká sáré gbogbo bí wọ́n ní ká sáré lọ lòun dé òun ọ̀gbádùn òun ọ̀làlàáfíà ìsẹ̀mí ìwọ̀n dùn yóò wá bọ́ síbi haram yóò wá ó lè mọ̀ wá mu ọtí tọ́mọ̀ wá bí kí ló bá débi eléyìí ìlú ń fẹ́ gbàgbé wọn tẹ̀fẹ́ máa ní ìròrí kankan mọ́ lọ́pọ̀lọ́ ó lè yí lórí ẹlòmíì yàgánnisú fílmù harama ẹlòmíì ọ̀kan lọ kó sínú odò ntọ́lọ́wọ́n ọba ṣe lé wọ̀nyí yóò ṣe léyìí yóò ṣètò ọ̀hún yóò rìnrìn kúrìn yóò wù àlùfànṣá fàṣà wọlmùnkàràt àwọn nǹkan tó lọ́wọ́ ọba kọ́ tọ́mọ wa bí yóò ní à òun fi wọn fẹ́ wà láàpúnlé ayé òun gbogbo ọ̀nà tí wọn kà máa fi dùn tó wọn fi máa ní orí ayé wọn fẹ́ wàhálà ọ̀kan nù àwọn ọ̀jọ̀gbọ́n olórin ọ̀jọ̀gbọ́n oní orin kéwú ó ní fẹ́kúnná alàdáàdàtù mímánálà sọ̀fùwátàhà mìnàl haramì wọ̀yẹ́bùkọ̀ lẹ́kẹ́zíyú wọ̀làárù tẹ́bùkọ́ عواقب السوء من غبتها لا خير في لذة بعدها النار gbogbo adùn ìfọkànbalẹ̀ òun ọ̀fẹ́ fẹ́ wàhálà òun ọ̀fẹ́ wàhálà bíyàn bá wà síbi tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ tí ń wá nínú àràmù wàláhì yọ padà gé yóò gé kọ́dà kó lè má ti kó láyé lọ́pọ̀lọpọ̀ ọ̀dà nísìn ẹni tí ń wá síbi ọtí mímu ẹni tí ń wá síbi zina ẹni tí ń wà síbi ìrìn ìmúgbó ìmúkùmù tọba ya kílá bọ ẹ kódà kó tó jáde láyé kì í lọ títí yóò padà di wípé yẹbùkọ lè xeziyu wọlé aab padà dènyàn yẹyẹ ẹni àdójútì ẹni àbùkù ìwà ìwà káyé òun kò fẹ́ wàhálà náà ni yaharubu minel kad kò fẹ́ ṣòro ó ti nínú ó bú ọ̀nà lòun try òun sọmọlúwàbí kò pé òun òun rìn pẹ̀lú àwọn kan wọ́n tún ní kó òun máa ṣe gẹ́gẹ́ bí ẹnìkan àdánwò lọ́lọ́wọ́n bá fi kàn án ọwa ní òun fẹ́ sinmi òun fẹ́ ní sinmi orí náà ní wákìí o oríire ní wákìí o ó fẹ́ là gbogbo wàhálà yìí òun fẹ́ là wọ́n bá ní ṣé tóun bá kú tóun bá para òun tí gbogbo wàhálà yìí ó ti tán ọba attempt láti gbé nǹkan jẹ lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n ọlọ́run bá ń sànú ẹ̀ pẹ̀lú àwọn ará ilé ẹ̀ gbàtọ́ wá di ẹlẹ́kẹta ni wọ́n wá mú wá sọ́dọ̀ àwọn olùpèpè kan ìyẹn wá ń bí kí ló sún ọ débi eléyìí ó ní ẹ má ti béèrè yìí o ṣé kí n má kú nísìnyí ṣé ṣé ní gbogbo fìtínà yìí òun àlóhùn ò fẹ́ wàhálà mọ́ mo lọ sẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ wàhálà nìyẹn ẹsẹ̀ bẹ̀rẹ̀ wàhálà nìyẹn à ah! oníkìlódé mo ní tó ń ṣe ọlọ́run ọba sọ̀rọ̀ ìyẹn bẹ̀rẹ̀ àgbákò. kí ni bẹ̀rẹ̀ ayé yìí bí ìgbà tí sọ pé òun ń ta sí òun níbí báyìí ọwọ́ afárá rẹ kó pé a inú olè gbọ́ náà rí oyin àyà bọ́ sínú náta kínkẹ́ yìí ni kí ni bẹ̀rẹ̀ ayé yìí bẹ́ẹ̀ wá ní ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn bá tó sànú ẹ̀ ẹni yìí ń padà ń lòun fi ń gbàwẹ̀ níjọ́ mọ́ndé àtàlàmísì kí lè fi kó òun ṣe òun ṣe business ọ̀rọ̀ǹda òun ṣe gbá ẹ̀rù ẹ̀wọ́ mi nìyẹn ṣe ronú kí ni wákàkiri asaada wàláhì oríire náà ni wá bẹ́ẹ̀ wá ní ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ẹ wọlé ìdílé yẹn gbogbo mùsùlùmí ní ń sáré albayt as-sa'id wal usratu as-sa'ida oníkálukú ní ń sáré kọ́lọ̀hún sínú léèwọ̀n nílé rẹ̀ kóhun rí léèwọ̀n bíwèé àwọn ọmọ àwọn kóhun rí wọn tọ́ àwọn ìyàwó òun kájẹ́ ní rẹ̀ ìdílé òun bẹ́ẹ̀ làwọn èèyàn ń ṣègbìyànjú lórí ìsẹ̀mí wọn ṣùgbọ́n kí wá ní àwọn ọ̀nà kí làwọn sábàbí kéèyàn lè fi sórí ilé ayé àti tàlùkìyàmà èèyàn rúṣin ọlọ́run alákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ ká mọ̀ wípé ìtì ń jẹ oríire kò sí níbi ntọ́pọ̀lọpọ̀ máa ń fojú sí níbi dúkìá ọrọ̀ ipò agbára tẹlumi bá rí gbogbo àwọn tá a sọ yìí tábàárí wọn láwùjọ lẹ́gbẹ̀ẹ́ wọn sì wọ pé ìbọn ah, náà ló sàn àwọn eléyìí lórí rèé kọ́dà lómi àtún fi wọ́n tọrọ pé ọlọ́njẹ yẹn náà sórí rè ó ráwọn ọmọ lágbájá ni gbogbo wọn bí yóò jẹ́ kínní kan yóò jẹ́ mínísítà bí yóò jẹ́ wàláhì tó bá ṣe pé owó òun gángan ní irinṣẹ́ tí sọ̀yàn lọ lórí rè kọ́rú náà ni ọba jẹ́ nàmbà wàn lórí rè ayé ah ọlọ́wọ́n bá ròyìn rẹ̀ ọlọ́wọ́n bá ní inna Qarun kana min qawmi Musa fabagha alayhi olówó owó Qarun náà lóní gbogbo èèyàn bọ́lọ̀ ń ṣe ròyìn owó tí Qarun náà ní sọmafẹ́rù yìí olówó kan wọn ni gbogbo tó ní ọ̀sà lówó ti Qarun náà olórí ibú ẹ̀dá ni ó ṣègbè ni bó sì jẹ́ kó bó já agbára pé àwọn mínísítà wọ́n máa pè yàn ní mínísítà ọmọ kó oríire nù oríire ti parí síbẹ̀ ọ̀hún tó bá ṣe pé ìjẹ́ mínísítà ni àmàna mínísítà mà ní nọ́mbà wán mínísítà ni fún ta ni fún fèrè àwọn náà ọmọ pa wọ́n rùn ọmọ ṣègbè ọlọ́wọ́n bá ní anáru yu'raduna 'alayha ghuduwan wa 'ashiyya àwọn tá a sọ yìí bí wọ́n ṣe wà nínú sẹ̀mí barzakh láàárọ̀ àti lálẹ́ ìyà náà mà jẹ́ tiwọn ni kọ̀wá tán síbẹ̀ o wa yawma taqumu as-sa'a tó bá tún dìjọ́ al-qiyama adkhilu ala fir'auna ashadda àti fìràwọ́nà àti gbogbo àwọn tó wá pẹ̀lú ẹ̀ wọ́n tún jẹ ìyà ẹlẹ́ta ìlérò bọ́jọ́lá bọ́jẹ́kó bọ́jágbára ìjẹ́ nìkan bẹ tó tó fìràwọ́nà ah olùwà ní iná fìràwọ́nà àlà àlà fìlárò fìràwọ́nà má kàǹkà lórílẹ̀ o ọba tó dá tó dálẹ̀ tó sì máa tó gbèsè lórílẹ̀ olùwà ní ròyìn sẹ́kítọ̀rì àwọn àgbèsè yìí gbogbo eléyìí tọba ṣẹlẹ̀ tọba wá kìí sòun lóríire fi dáàtì ha gbogbo àwọn táwọn èèyàn máa ń fojú sí òun ló fà èèyàn lè rólówó ó lè rọ́lọ́rọ̀ ìsẹ̀mí kò sì ní lálàáfíà kò ní gbádùn ẹ̀mí ibẹ̀ láti mọ̀ pé àwọn èèyàn ò tí ì lè identify nítàpé ní àsàáda àfìgbà tí wọ́n bá padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀yìn arúsìn olúwa àsàáda oríire olúwa ọwọ́ sálàyé nínú al-Qur'an ó sálàyé nínú súnà òjíṣẹ́ ńlá Muhammad salawatullah wasalamuhu alayhi ìtúnjẹ asaada oríire èyí tó jẹ tayé oríire tinú sàárè oríire salkiyama ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó mọ anabi adamu ọba kọjá náà ni ilé mẹ́tẹ̀ẹ̀ta tí ó gbé náà ni tába pín sí méjì gẹ́gẹ́ bí àkòrí tí wọ́n ní ká fi sọ̀rọ̀ lónìí ìpè oríire ayé àti kàlkìyàmà kàlkìyàmà ó ti kó sínú sàárè sínú torí pé awwalu manazili al-akhirah ìbẹ̀rẹ̀ pé mo já kàlkìyàmà báyìí níbo ló ti bẹ̀rẹ̀ láti fi sàárè mi tó bá rí bẹ́ẹ̀ kí wá ní jóríire ta lóríire ta soríire kí sì ni àwọn akaṣọ àwọn asbab akaṣọ tí yẹn fi dolóríire láwọn ààyè mẹ́tẹ̀ẹ̀ta yìí àbí ká ní láàyè méjèèjì láyé àti lálùkìyàmà ẹni mùsùlùmí òdodo olúwa ní mọ́nà àmìlá sọ́ọ́lẹ́hà min zakarin aw unsa wa huwa mu'min. فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون olùwàní من عمل صالحا gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ rí ọjọ́kùnrin ni ọjọ́bìnrin ni wa huwa mu'min tó bá sàtìjẹ́ mùmí ni tó bá ti jẹ́ mùmíní tẹ̀lé àyà yìí nínú sóràtú an àyà 97 òun ni ọ̀kan nínú àyà tó tóbi nínú al-Qur'an tọ́lọ́wọ́ bá fi sàlàyé sàádátú ad oríire ayé àti tàlùkìyàmà àyà 97 nínú sóràtú an-Nahl olúwa ní man 'amila salihan gbogbo ẹnikẹ́ni tó bá rí sẹ́ẹ̀rì gbèsè ó lè jọkùnrin ó lè jọbìnrin wọ̀wọ́ mọ́mìn ó sì ti jẹ́ mọ́mìn ní òdodo ó jẹ́ mọ́mìn ní òdodo ọlọ́ni fọlá inú ìyá nàbó àyà tàǹtọ̀ yìí bá a ń tọ̀ yọ́ máa tẹ̀mí rè o yọ́ máa tẹ̀mí rè o láyé fọlá inú ìyá nàbó àyà tàǹtọ̀ yìí bá yóò sẹ̀mí olóríire ní sẹ̀mí ayé kọ̀ wá tán síbẹ̀ wala najziyannahum bi ahsani ma kanu ya'malun ẹ̀san tí ó tún wá gbà níjọ́ àlùkìyàmà ẹ̀san tó lóore ju táwọn gbélé ayé ṣe lọ ni ẹ̀yẹ́ rúṣin olùwà a pé nǹkan jẹ́ oríire ó parí síbi al-iman wal-amalu salih àbí ká ní nínú àwọn okùnfà tó tóbi tí yẹn fi dolóríire ayé àti tàlùkìyàmà òun náà ní al-imanu as-sahih wal-amalu as-salih imani bẹ́yẹn bá ṣe wá ní sí bẹ́ẹ̀ ni yóò ṣe jolóríire sí. Si yàtọ̀ sáyà yìí àwọn àyà mi ń bẹ nínú Al-Qur'an kí èsè ọ̀kan kí èsè méjì kí èsè mẹ́wàá tọ́lọ́wọ́n bó ní bẹ́ẹ̀ bá fẹ́ là gbólóhùn àsàádá olóríire ó ní àwọn àtúmọ̀ míì tó fara kín nínú Al-Qur'an àbí nínú súnà nínú ẹ̀ òun náà ni ànàjà ẹni tó fẹ́ là ta ló fẹ́ là kú níbi ìparun ànájí mina halak wàdìmá ta ló fẹ́ là kú nínú ìparun àti ìṣubú bẹ́ẹ̀ ni asọ́lá kéèyàn rí sẹ́ẹ̀rí gbèsè kó jẹ́ ní kó jẹ́ ní rí asọ́lá ẹ̀rí òun náà ní ara àwọn túmọ̀ tó fara kín asàádà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alfawz alazim eré jẹ́ ẹ̀rí tó lówó nìyí. ومن زهزها عن الناس وأدخل الجنة فقد فاز gbogbo ẹnikẹ́ni tọ́rọ̀ rẹ̀ báyìí ti pé wọ́n gbé iná jìnnà sí i wọ́n gbé òun náà jìnnà sí iná wọ́n wá ní alijanna nílé rẹ̀ fakọ̀dì fáàlì àwọn yẹn ní sọ pé àwọn olórí rere àwọn tó jèrè rè nígbà míì olúwa akọlifáì èrè ń ńlá láì wípé ibẹ̀ fáwọn mọ̀mìnì alfawzu làwìn ìrìjẹ́ ńláńlá wàdálíkà wà alfawzu làwìn tọ́bárùn-ún yà àwọn mọ̀mìnì tán bẹ́ẹ̀ náà ni alfalah ìjèrè kọ́dé àfúláhà almọ́mìnù ọlọ́ni àwọn mọ̀mìnì àwọn náà jèrè alìmán alìmán ìmánì òun lè lérí òun lẹni tó jèrè bẹ́ẹ̀ ni iṣẹ́ rí méjèèjì yìí torí pé olúwa wa òun ló dá oríire òun ló dẹ́ni rí bẹ́ẹ̀ ni òun ló dá òdì kejì òun ló dá burú òun ló sì dáhùn ẹni bí ọwọ́ ní ẹ̀rín rí wàláhù yẹ́dínrú ila dari salam ọlọ́run ní ebi tí mo pè yín sí ọ̀nà tẹ́ fi là ní o ọ̀nà ọ̀la ilé ọ̀la nínú àyà mi wàlláhu yad'u ila ila jannati wa maghfira ọlọ́run ọba ń pèpè sí àforíjì àtàlìjánà àlìjánà lolúwa ń pè wá sí i àtàforíjì tí yóò fi jèrè ẹ̀yàn rúṣin olúwa al-iman kò sí tó tó nínú àwọn sábàbí tí yẹn lè ti dolórí ilé láyé àti lálùkìyàmà tí nǹkan yìí bá wá ń bẹ àwọn àpẹẹrẹ tí yẹn wà á rí tí yẹn mọ̀ pé olórí ilé ni òun náà ní kí ni inshirahu sadr ẹ̀mí rẹ̀ ò ní fún pínpín rọ́hátù albal so wọ́n kàn rí gbogbo nǹkan very simple ẹ̀mí rẹ̀ ó balẹ̀ yóò kàn wọ́n pé kí ló dé kí làwọn èèyàn ń wá sí báyìí yóò kàn rí ilé ayé yìí ní rí i pé kò lé tó báyìí ìsẹ̀mí ilé ayé yìí yóò simple nígbèsè ayé ẹ̀ ẹ̀mí rẹ̀ ò máa ga pé ìtún lọ ìtún bọ̀ kí ló tún kàn bó sùn kò ní rọrùn sùn bó jí lákàìrè ò ní sẹ́tù bọ́ wà lórí gbogbo tí n bá ń ṣe ọpọlọ rẹ̀ ọmọ ṣiṣẹ́kíṣẹ́ bẹ́ẹ̀ bá ti rírú èèyàn báyìí kò gbádùn ayé kò sínú ẹni tí ń jèrè láyé ẹni tó ṣe pé dá ìfìlhàm wọ̀lhàm tẹ̀wárí ẹni tí ń bẹ nínú àkólé kan rẹ́gẹ́dẹ́ ìdààmú ẹ̀mí wàláhì òun ló wà nínú ṣòro ló fi jẹ́ pé gbogbo onímọ̀ ni wọ́n sọ pé n ti ń jẹ́ oríire òun náà ni ìtìmẹ̀nánù náà kọ́kàn balẹ̀ kọ́kàn balẹ̀ kò wá sí ní tó lè fìyàn lọ́kàn balẹ̀ tó tó alìmánú asọ̀hẹ́ èèyàn bá dá ọlọ́run ọba mà tó bá zákọ̀ halawatal iman bíyàn bá tètè adùn ìnígbàgbọ́ gbogbo àwọn tí ọlọ́run bá ṣàánú pẹ̀lú adùn ìgbàgbọ́ wọ́n máa sọ pé kò sí adùn míì má láyé àti lálùkìyàmà adùn ìnígbàgbọ́ láyé bí ọ̀kan náà àwọn olùmọ̀ abul abbas alḥarani ahmed ibn abdulhalim ibn taymiyah alayhi rahmatulah ó ní inna fi duniya janna ó lálẹ́ janna kan bẹ̀ láyé bí aljanna bẹ̀ láyé o man lam ẹni tí ó bá wọ́ láyé lam yadkhulil janna fil akhirah kò lè rí tàlkìyàmà wọ̀ àlìjánà yìí ẹni tí ọba yìí wọ̀ kò lè wọ̀ tàlkìyàmà wọ́n bá ní kíni. ó ní al nínú ẹ̀mí adùn adùn ńláńlá mahabbatullah kíyàn nífẹ̀ẹ́ ọlọ́run kọjá ọlọ́run ọba mà pẹ̀lú àwọn àròyìn ẹ̀ pẹ̀lú àwọn orúkọ ẹ̀ pẹ̀lú ìgbé ìjọsìn òdodo fọlùwà fẹsùn tawakkul ala Allah kéèyàn gbé ara lọ́lọ́ wal inabatu ilay kó máa darí àlámọ̀rí ẹ̀ sọ́dọ̀ olúwa kó mọ ẹ̀tọ́ olúwa kó mà kó ọba mà pẹ̀lú ìgbé ìjọsìn fún àwọn tọ́lọ́run ọba tó dá lára láyé ń bí àti pẹ̀lú orúkọ ẹ̀ àtàwọn àròyìn ẹ̀ ẹ̀mí rẹ̀ ní gbogbo ìgbà bọ́ba jí ọkàn rẹ̀ lọ́dọ̀ ọlọ́run náà ni bí ń lọ yatawakkalu ala Allah bí ń ṣiṣẹ́ yóò gbàrà lọ́lọ́run yóò gbìyànjú ọdẹ́sìmà ọdá ìmánì mà ọlọ́run ọba kẹ́ ẹ pẹ̀lú ìmánì ẹ̀mí rẹ̀ balẹ̀ ọlọ́run ní àlàá. بذكر الله تطمئن القلوب ẹlọmọ ọkàn mi ni ò lè nísìmí yàtọ̀ pẹ̀lú ìrántí Ọlọ́run ìrántí Ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo àsìkò kò sí tó lè fa al-iman as-sahih òdodo ni olùmọ̀ yìí bàtí ń sàlàyé ìmánì wàhálà tí sheikhul islam ibn taymiya ta'alayhi rahmatullah torí láyé ọ̀pọ̀ tó tí wọ́n ń fìtínà rẹ̀ tí wọ́n ń ṣe inú rẹ̀ tá a máa ń dùn ní bẹ́ẹ̀ ẹ̀ka ń dara yín láàmú ni débi pé ọ̀padà kú sẹ́wọ̀n innahu tuwfi fi qal'a ẹ̀wọ̀n kan tí wọ́n tì í mọ́ ní kọ́lá ibẹ̀ ló kú sí ìgbà tí wọ́n tí wọ́n dá a láàmú sọ́fìtì náà yẹn bẹ́ẹ̀ tì mí má lé mo wà ọlọ́run ọba ni bẹ́ẹ̀ ni má ṣe bẹ́ẹ̀ tì mí gbogbo ẹ̀ ẹni tí wọ́n bá tiẹ̀ jẹ́ òun lẹni tí tí wọ́n rí má ní bàjẹ́ la rẹ̀ ẹni tó jó lórí ibú ẹ̀dá òun lẹni tí wọ́n rí mọ́nì gbà ṣùgbọ́n tí ọkàn yìí tí mọ́nì bá bẹ́ẹ̀ òun lọ fà tọ́lọ́mbà sànù mọ̀mí ní òdodo àwọn èèyàn máa wò pé kó ah, làwọn ní ìdí ń gbádùn ẹ̀rí bí ṣe ń lọ nǹkan ṣe àwọn máa wò pé ìyá jẹ́ òun ní ti o sì máa dùn pé Allahu Akbar wọn ò rí gbádùn náà fa kí náà ń jẹ kí náà ń rí mu kí náà ń ṣe ayé wo náà ń jẹ ọkọ̀ wo náà ń gùn kíní wọn náà ń ṣe wọ́n máa wò bẹ́ẹ̀ àwọn tí bẹ nínú àlìjánná suduruhum munshariha ọkàn wọn túká pẹ̀lú ààyè tí wọ́n wà alukurani náà kà ní ìrántí ọlọ́run ọba ní irun náà kí ni ẹ̀wò jíṣẹ́ lá Muhammad yóò sọ fún Bilal àríṣínà bisolat yá Bilal bilal nígbà tí ọ̀rọ̀ bá àmì ìpò bilal sásìkò dákùnkò orúkọ fún wa ní sinmi afẹ́ sinmi ànábì ó sọ fún bilal ààrẹ ṣínà yẹn ni pé bilal pè ń kàtẹ́ tó ń bọ́ lọ́wọ́ bá wa sọ̀rọ̀ alimunaja bẹ́ẹ̀nà làbúdí kẹrù ó bá ọlọ́wọ́ bá rẹ̀ sọ̀rọ̀ asọ̀lá amadu sọ̀lẹ̀ iṣẹ́ rẹ̀ tí ó sì ṣẹ́ tó tó adájú ti ní ju'ilat qurratu aini fi salat ànábi ní ìtútù ojú mi níbi ìrún náà tún sí o níbi ìrún ó yẹ wo lèyàn wá kí bẹ́ẹ̀ lẹ́rìí mùsùlùmí mi nítorí nílára tó tó tó kán ní àsìkò ọ̀run tó ẹni rí òfin pínpín ó lè má o àmọ́ àmọ́ nílára. ìtì fa kájà ń pọ̀ nìyẹn yà ìsúsù kí n fàṣùkò kan lẹ̀ kí n gàn kọ́ mọ pé tààdà oríire ìsẹ̀mí ayé rọrùn ìtutù nígbà tí o sí Imani ìmánì tí o bá kọ̀ pọ̀ ẹ̀ tó fi jẹ́ pé yọ máa jẹ̀rán ìsásùkò sọ̀rọ̀ àti wọlé kò sí ìpìlẹ̀ ní ìmánì òun yóò wá bí àwọn oríṣiríṣi iṣẹ́ rẹ̀ ló fi jẹ́ pé ibẹ̀ nínú àwọn ẹni àná tó bá kẹ́fìn pé adùn ẹ̀sìn ò ní àwọn inú wọn máa ń bàjẹ́ wọ́n tètè máa sẹ́yìn pé àwọn ti ṣe ọlọ́run ọlọ́run bá ń bá wọn wí ni. bóyá yóò ṣe ní ní ladzatu al-iman ladzatu al-imani wal-amali bóyá yóò ṣe ní ní adùn ìnígbàgbọ́ bó ni nǹkan mi ò ṣe bàbàrà lẹ́mìí ju ẹ̀sìn Olúwa ju ẹ̀sìn òdodo ju iṣẹ́ rí lọ ní kété tí olè yìí bá ṣẹlẹ̀ ara tètè máa fún wọn pé àwọn níbi àwọn tí níbi kùjẹkùjẹ ọlọ́wọ́n ọba ń bá yẹn wù ntutu wàláhi ẹlẹ́lómi yẹ́ṣkú min kásùwàtẹ̀kọ̀ yóò ní ọkàn wọn lé wọn ọkàn wọn èrò tẹ́sìn ṣùgbọ́n gbìyànjú ẹ wá wo táwọn onímọ̀ sọ fún wọn ni lọ túbá lọ́sọ̀dọ̀ ọlọ́run túbá ó débi kátó ọlọ́run ọba ti ń bọ̀ wí ni o kí àwọn ìjọsìn kó máa nìyàn lára. العلامة ابن القيم عليه رحمة الله nínú ọ̀rọ̀ rẹ̀ tó gbajúmọ̀ ó ní علامات السعادة àpẹẹrẹ tẹ́sìn mọ̀páyé èèyàn soríire láyé àbólóríire èèyàn ni ẹ rí àpẹẹrẹ mẹ́ta kala rẹ̀ alákọ̀ọ́kọ́ ìdàrútíyà ṣáka bí ọlọ́run bá sọ̀rọ̀ fún yóò dúpẹ́ gbogbo ẹnikẹ́ni tí dúpẹ́ orí olúwa àti gbogbo ọ̀nà tí yẹn gbà dúpẹ́ èyí tá fẹnu dúpẹ́ èyí tá a fi iṣẹ́ ọwọ́ dúpẹ́ èyí tá a fi ọkàn dúpẹ́ eléyìí náà àkòrí ńláńlá ni ashukur lillah limaman na alayka min al-ata ìtọ́lọ́wọ́n bùn ọ́ lórí kẹrù dúpẹ́ àpẹẹrẹ nírẹ́ ni àpẹẹrẹ oríire lẹ́bàárà ẹni tí ìdúpẹ́ òrè olúwa a gbogbo tó lọ́n bá ṣe fún un yọ òwe à ó tún kú òun tó òun ò tí débi tó òun lọ kò tiẹ̀ máa kọ́lọ̀ wọn bá sóore ntọ́kàn òun ni ti ń lé a ọ̀rọ̀ rẹ̀ ó burú o torí wípé bí yẹn bá dúpẹ́ òrè ọlọ́ọ̀ni là ń ṣàkárìtún là á zì ìdánilákùn. bẹ́ẹ̀ bá ti ń dúpẹ́ àwa náà sì máa ṣàlékún fún yín òun wá rò pé hanahana òun òun yóò fà àlékún ọpọlọ òun òun yóò bí àlékún èyí tó ṣe yìí ìwọ bó ṣe wà yìí àwọn kan wò wọ lókè pé a ọlọmọ sànù lágbájá ìwọ ti rí o ìwọ tún wò kéènì ẹ sì wo asọ́lẹ̀ ànábì anabi ni ń zuru ila man huwa asfala minkum ẹ máa wo àwọn tẹ́yìn náà jù lọ àwọn tó kéré sí yín ẹ máa wo àwọn tó jù yín lọ torí pé léyìí ó lè bí àìmọ̀ọ́rẹ́ síwájú ọlọ́run ẹ di bùtùlù lèyìn bá wá jẹ́rú tí dúpẹ́ aláfíà lọ́rùn ọba fún ó kàn pé nọ́mà ni kò mọ̀ pé àìmọye kí ló fà táwọn èèyàn fi àwọn olùmọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n fi pàṣẹ ìpèpè wọ́n lọ sọ síta ọ̀dà rẹ̀ mọ̀ ọmọ pé yé ìwọ lọ sọgbẹ́ wọn ẹ wo mùrádì táwọn yẹn ìròrí wọn ò pé méjì ẹni tára ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sílùú ọ̀rí jẹ ẹlòmíín bẹ́ẹ̀ wọ́n ní lọ́ọ̀kan ṣubú náà ní kò ní kankan jẹ́ nìyí ó ní láti jẹ ìlú kò rí nǹkan jẹ kò oríṣiríṣi bẹ́ẹ̀ ṣebí wọ́n ló ń ṣe ń tọ́ fẹ́ ìwọ̀n fẹ́ dé ìwọ́ fẹ́ dé ọfẹ́ débì kan tẹ́fọ́ alumátúrì pé mò ń bọ̀ máa bá yín níbi báyìí ẹja pàdé níbi báyìí kọ́mọ tó gbogbo tó ń wí jáde yẹn ìdára ọlọ́run ni ìwọ ẹnìkan ẹlòmíín bẹ kò lè dáwí àfi ibi tó máa fẹ́ ibi tó máa mú dé ibi tó máa ní dé yìí ọ̀wọ́dọ̀ táyọ̀ bẹ̀ ń wò bí dá. àtòun àtòrógbà rẹ̀ wọ́n ti dé wọn mọ́lé látara àdánwò ọlọ́run níbi tá a ti lọ bẹ́rù bá jẹ́rú ọlọ́pẹ́ àpẹẹrẹ ẹni rẹ̀ yìí o ẹlẹ́ẹ̀kejì nínú tíra wa afa wa alwabil asọ̀yẹ̀ níbi mọ̀kọ́dímà wọ́n sàlàyé ọ̀rọ̀ tó pọ̀ tẹ́fì dá alamatu sàádà àwọn ẹni rí mà ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ láti rẹ̀ pé ẹni rí lẹ́ni yìí apẹ́rẹ́ ẹni rí ni òun ni pé ìdá abinà istaghfa kọ́dà bọ́ bá ṣẹ lọ́hùn bá jásá ti kò ní fojú kọ́mọ náà ìfẹ̀sẹ̀ kò ní wò pé à ìbá òjò tá a wà yìí à ìwọ̀n kálukú máa ń ṣe bí ẹni ìwọ̀n èmi ló ń wá sí ẹ̀rọ ọlọ́run ọ̀bọ bà iye òun máa ṣe àgbákò kọ́lọ́ máa ṣàforíjì fóun òun ti ṣẹ̀ bẹ́ẹ̀ bá rẹ ru tí ń bá ti ń ṣẹ̀ tí ń túbá tí ń ṣẹ̀ tí ń túbá kí sì ń túbá òdodo pẹ̀lú ẹ̀mí òdodo láì ní padà síbẹ̀ mọ́ kọ́dà bó bá padà padà síbẹ̀ tí èsè pé pẹ̀lú pé ìjọ ti ń tú báyìí àbásìkò ti ń tú báyìí kìí ṣe pé ń túbà pẹ́pẹ́yẹ ń túbà òdòdó ni kódà bó bá tètè tún padà síbẹ̀ ọ̀la yẹn ni Sheikh Islam Ibn Taymiyyah alayhi rahmatullah gbàtí ń sàpèjúwe ó ní ẹrú ọlọ́wọ́n ọba kan ó wá sọ́dọ̀ afá rẹ̀ ó wá sọ́dọ̀ afá rẹ̀ ó ní àṣẹ ìrẹ́ afá mi obìnrin mo máa ń ṣe mo ní ẹsẹ̀ kan tí ń ṣe ó lè ń bà nínú jẹ́ àfààní tú ìlànà túbà lọ sọ́dọ̀ ọ̀lọ́ túbà. Kini ni bẹ̀rẹ̀ tó bá ti ṣẹ̀ṣẹ̀ tó bá onítọ̀ ma'ud ọ̀nà ìwọ̀n tó bá àmọ́ ètò padà nílẹ̀ ìwọ̀n tó ní mọ̀ wọ́n tó ń já sí àfàtún ní tó tó bá oní ẹ̀yìn tó tó bá sẹ́ kéésẹ̀ kan kéésẹ̀ kejì kéésẹ̀ kẹta tó ma'ud àní ìtún ìrí ẹ̀sẹ̀ yẹn ìrí já ìtún ṣe àfààní tóóbù wọ́sàkùnmá bó bá ń ṣe ìwọ̀n tó bá sì lẹ́mìí òdodo pẹ̀lú tó bá rẹ̀ ọmọ kéwù ìbá béèrè ìlà mọ́tà àfà gbà ó ní wọn a máa ṣe tuntun ní wọn túbá dá rẹ sẹ́mi náà ti mọ̀ pé ń jò mo túbọ̀ ọ̀kan mo tún kó sí i mo tún túbá mo tún kó sí i àfààní hàtà tó ìrìnà àṣà ìtàn tó fi rí i pé ìbànújẹ́ padà bá àṣà ìtàn òun ni òun ló wà pẹ̀lú rẹ̀ tó bá rí i pé òun túbá túbá túbá òun kó ìbànújẹ́ dáa ìwọ sáà má fi túbá lẹ̀ o àlèsèfà ẹ̀rú tí túbá tí lọ́túbá láre tí wá forí yín lọ́pọ̀lọpọ̀ ìgbà bẹ́ẹ̀ báyìí ríru ẹni bẹ́ẹ̀ àpẹẹrẹ ẹni rẹ̀ yín tí ń mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ tí sì ń bànújẹ́ tí sì ń lẹ́mìí àti mọ̀ padà síbẹ̀ lọ ṣùgbọ́n kò tún ní mọ̀ nígbà míì ó tún lè já síbẹ̀ àpẹẹrẹ ẹni rẹ̀ ni o àpẹẹrẹ lẹ́ẹ̀kẹta òun náà ni asọ́búrú alẹ́lẹ́bàlà àwọn àmì mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni ọ̀nùwánú asáàdà àwọn ntẹ́fì mà pé ẹ̀yìn rẹ̀ ní lágbájá ni ọ̀nùwánú sáàdà bàdàn ò bá kàn yóò ṣe sùúrù lórí ẹ̀ yóò sì gbà kọ́tọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá kò ní ṣìwì kò ní bara jẹ́ ju bó ṣe yẹ lọ kò sí nǹkan kan bàdàn ò bá kànyà kí kò í dùn mẹ́mìí gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ṣùgbọ́n kòròròkúrò kò wíwíkúwì ọ̀dàrí ọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run alladhina idha asabatun musibatun kí ni wọ́n wí. قالوا إنا لله وإنا إليه راجعون ọlọ́wọ́n bá ní أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون irú àwọn ẹni báyìí òun nìkẹ́ tó pọ̀ mà bẹ́ fún wọn wọ́n gbà pé ń tọ́ ṣẹlẹ̀ yìí amúwọ́ olúwa ni ntọ́lọ́mba ni yóò ṣẹlẹ̀ síyàn kò sí kò lè jẹ́ mistake ó wà nù àkọọ́lẹ̀ ọlọ́run ó wà nù àkọọ́lẹ̀ ọlọ́run níbi tá a ti lọ ẹ̀yìn arúgbó olúwa òun náà ní àwọn àmì tẹ́sí mọ̀ pé olórí ìrẹ̀lẹ̀ ìpìlẹ̀ orí ìpìlẹ̀ apẹ̀rẹ̀ ní òun náà ni al-iman eléyìí lọ sọnù fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi ń tẹsẹ̀bẹsẹ̀ àwọn èèyàn ń ṣe wàhálà láyé fa àwọn èèyàn ń dààmú wàláhì àwọn èèyàn ń dààmú wọn ò sì ní sinmi ọkàn yóò balẹ̀ kò sí sinmi ẹ̀mí sùmọ́pọ̀lọpọ̀ ní ọmọ pé níbi ìmánì òdodo bí má níyàn bá ṣe tó bá ṣe strong bí yàn bá ṣe dá ọlọ́run ọba mà á ẹ wo Al-Qur'an bó ṣe tó ẹ wo ntọ́lọ́run ọba wí pẹ̀lú ọ̀rọ̀ Al-Qur'an nínú Suratu Taha fi sọ́dírì àyátìhì ọ̀rọ̀ wa ní Taha. ما أنزلنا عليك القرآن لتشقى Olúwa ní a sọ alukurani kalẹ̀ fún wa nabi kò lè lélẹ́rì ibú rárá alukurani nínú àwọn ọ̀nà oríire ẹ̀dá láyé àti lálùkìyàmà òun alukurani olórí ni asọ̀rọ̀ imani asọ̀rọ̀ sẹ́ẹ̀rí níbo láti rí imani. ملاتي لسيري في كتاب الله العزيز وفي هدي النبي صلى الله عليه وسلم بصلاة فيروني كيف مقال قرآنني أصفوا النبي فيما زن عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق السماوات والأرض العلى الرحمن على العرش السواء تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى بطوفة سلاي أنام ìtẹ̀lélà nà nábì ipe òun ní oríire ó ní fàmánì sábà wàlá yashqa gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà èmi olúwa tí mo là á lẹ̀ tani ti sàlàyé ìlànà olúwa òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam olúwa ní fala yadillu wàlá kò ní sọnù kò sì ní sórí ibú kò ní ṣe láyé kò ní ṣe lálùkìyàmà al wal amalu salih ìmánì òdodo àti iṣẹ́ rẹ̀ ó tún kọ́ àwọn nǹkan míì àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run bóyá àfẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ yìí ó pẹ́ púpọ̀ ó ti jẹ́ pé inṣàlá kọ́bùlà gbogbo á tètè máa lọ torí àwọn ẹ̀rù ti bàtọ́ tì mí ṣùgbọ́n kó tó di pé á parí ìdánilẹ́kọ̀ọ́ yìí bóyá ká kà níwọ̀nba àwọn àpẹẹrẹ tẹ́sí mọ̀ pé oríire lélẹ́yìí yàtọ̀ sólórí tá a ti kà yìí alìmánú as-sahih as amalu as lẹ́yìn ìmánì àti sẹ́ẹ̀rí nínú ẹ̀ òun náà ni kathratu az-zikr aw kéèyàn pọ̀ lẹ́nu tí wọ́n máa rántí ọlọ́run pàápàá jùlọ alaska gbogbo ẹni tó náà bá sànú pẹ̀lú àwọn àrántí ọlọ́run ní gbogbo ìgbà àpẹẹrẹ nyere ni o fọ́sùnù àtàwákólé ala Allah ẹni tí ń gbé ara lọ́lọ́run ìgbára lọ́lọ́run lódodo ìgbára lọ́lọ́run àkòrí ńláńlá ni tó kálukú wa náà tá a ti mà àbí tá a ti ń gbọ́ kò tako kéèyàn má ṣe gbìyànjú kò tako kéèyàn má ṣiṣẹ́ kò tako kéèyàn má ṣe àwọn ìgbésẹ̀ tí ọlọ́run ọba tó ṣílẹ̀kùn rẹ̀ fún yàn bísínẹ́sì ni iṣẹ́ ọwọ́ ni iṣẹ́ wò ni àti gbogbo ọ̀nà kò dira wọn lọ́wọ́ yọ wàá mọ̀ wípé ntọ́ bá jẹ́ ìpín ìhun yọ jẹ́ tó kò ní sá erékeré kò ní rìnrìn kùnrin bẹ́ẹ̀ bá rí ẹni bẹ́ẹ̀ a ó ti di yín mọ́ àwọn ọ̀nà àwọn asbab ẹ̀rí ọ̀kan náà àwọn olùmọ̀ alimam asheikh alalama abdulrahman ibn nasir asaidi wọn ní òdìdí kíra kan wọn pè ní alwasailu almufida ilal hayati asaida. Al àwọn akaṣọ téèyàn ò fi jẹ ẹnìrè wọn ka mẹ́wàá àwa lè má lè ka mẹ́wàá tán nínú àwọn tí wọn kà ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tá a ti mẹ́nu báyìí nínú ẹ òun náà ní kéèyàn má máa jẹ́ kí làákàyè rẹ̀ ó bízì pẹ̀lú àwọn imagination pé a òun fẹ́ di báyìí ó máa wá gbé làákàyè sáré kọ́mọ la ka ìsáré ju bó ṣe yẹ lọ a àbí kò tún gbà bí ni àwọn ọmọ ẹgbẹ́ ń yorùbá máa wá fẹ́ gún yàn lábẹ́rẹ́ kí yóò sìn ó ní ẹni tí ọmọ bíi tẹ́gbẹ́ rẹ̀ ti ń là òun ní ṣe kí ni náà òun ní sáré àtàkù ẹwà gbọlẹgbẹ rẹ dín ńlá ìkàdé tó kálukú ní kádàrà tiẹ̀ sẹ́gbẹ́ rẹ̀ ni wọ́n fi là ní ló fi jẹ́ pé olùmọ́wà yìí nígbà tí ń sàlàyé wọ́n ní kó o tún máa wo ẹgbẹ́ mọ́kẹ́gbẹ́ ìtẹ́mi rẹ bá wò pé ẹ̀mí rẹ ń fà ẹ̀mí rẹ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn onírọ́hà pàápàá jùlọ o sì ṣàdúrà lórí ẹ̀ lórí iṣẹ́ rí iṣẹ́ dáadáa iṣẹ́ ẹ̀tọ́ bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ má kánjú àpẹẹrẹ pọ́ńtọ̀ wọn sọ̀rí oríire rẹ̀ torí pé n ti ń jóríire gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé òun náà ni àrèhíyá kọ́kàn yẹn ó balẹ̀ kó wá àtírẹ́t níbi ẹ̀mí kó má sáré kéré kó má gbẹ́mí sáré kó má wo à ń kẹgbẹ́ à ń wá àwùjọ à ń pé ha ntí ń ba ẹlòmíì ntí ó kó wa làbàlá yé ni ẹ wọ àwọn ẹgbẹ́ ni àjọ parí ni àjọ bẹ̀rẹ̀ ni àjọ sèkìrì èmi ló lórí bí kínní wọ́n ní akàwé la kàwé sàdúkèjì ló kúnlẹ̀ yìí ìyìnbí bí kankan yóò mọ wá rorò kúrò yóò mọ dààmú ẹ̀mí gbogbo ẹni tí máa ń ṣe báyìí hàmú rẹ̀ akólékan rẹ̀ lórí ọ̀rọ̀ pé yé kínní kan ẹ̀rí ìyẹn ti wá rí ọ̀pọ̀lọpọ̀ ẹ dákun ẹ bá ń wáṣẹ́ iṣẹ́ kìíní kan wọ́n máa tún rí iṣẹ́ tán ní yóò tó wọ́n á ní yóò tó kìíní yóò ṣe àníkìyàn tó ní nǹkan kan àwọn mìíràn fi nǹkan kún tó bá tún fi nǹkan kún tán ọdún yóò dáa kò sí gbogbo ẹ̀ yóò máa já sí pé kìíní ni gbòòrò ti ní problem ọpọlọ rẹ̀ ń ṣiṣẹ́ kíṣẹ́ bí yẹn bá jẹ́wé ẹni báyìí ó ṣòro kó tó gbádùn kó tó ní sàádà torí kò ní sẹ́tù èyí ìmánì kò lójútù èyí gbólóhùn ṣèjọsìn gan wàràwàrà ni kò ní sinmi ẹ̀mí irú ẹni báyìí kó rú ẹni bá sọ̀rọ̀ pé ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ilé ayé kìí ṣe àtàpàjúdé nínú ẹ̀ tí a fi ní ìsinmi ẹ̀mí eléyìí ṣe nǹkan kékeré nínú àgbàmì kódà nínú islam anabi aleyhi salatu wa salam ó pe àkéèsì sí lọ́pọ̀lọpọ̀ ayé òun náà ni kẹrú kó ṣe dáadáa sí gbogbo àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ ìta sọ yìí àwọn onímọ̀ ìgbìyànjú ayé tí wọ́n máa ń sọ́ di ayé wọ́n ní tí wọ́n fẹ́ nísìnyí àwọn tí èsè mùsùlùmí là ń sọ o wọn ní ìwọ máa ṣe dáadáa sáwọn èèyàn máa ṣe dáadáa sáwọn èèyàn ó ní. torí pé àwọn yóò máa ṣàdúrà torí pé àwọn òṣìṣẹ́ sì kàkà ó ṣe é torí pé ó fẹ́ o kò fẹ́ o inú àwọn ọmọ àgbẹ̀ ó lè bá jẹ́ ìwé kí àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ bẹ̀rẹ̀ láti inú ilé ẹ̀ á àwọn ọmọ àgbẹ̀ rẹ̀ àwọn ọmọ àgbẹ̀ rẹ̀ yóò mọ wá tó padà máa bí mi pé tó padà máa bí ìpinnu nínú ẹ̀yìn rẹ̀.